ẹ wo bó ṣe jábọ́ lè ṣòro tó ń dùbọ̀ bí ejò olóṣòro kí ló ṣe é tí ò ṣe èèyàn rí tiẹ̀ dúná tó bá wá jẹ́ ipe lóòótọ́ obìnrin kan lórí tí kì í ṣe mi ṣé bó ṣe bá ṣe mi wọ́n kì í ṣe ìyàwó pàpà ńlá gé obìnrin òjò owó alára gbóná. No? obìnrin tààrà ẹ̀ bá gbóná àgbóná jù ó máa ń ṣekú pọkọ ni èmi ò ní lajúlẹ̀ kó pọmọ tèmi lára gbóná tẹ́tí ẹ̀ sí mi ọ̀rọ̀ sì kù tí mo fẹ́ sọ jọ̀wọ́ tètè sọ ìwà òṣì tí màmá hù láyé ẹjọ́ sí ìwà òṣì tí màmá hù láyé ọjọ́ sí yẹn ni ìwọ́jọ́ ogun rẹ̀ onímùsàárà. bébì bébì kí ni mo gbọ́ yẹn kí ló ń pè ń bébì ó mọ̀ pé ọmọ téèyàn bá bí ló ń jẹ́ bébì èèyàn ṣé wọ́n ló bí ni ó ṣe wáá jẹ́ bébì ẹ̀ wọ́n ló bí ṣé ọmọ ẹ ni ṣèbá tó òun rìn wá ni o ó rìn wá ni ó dẹ̀ tún máa rìn yẹn padà lọ. bébì ẹ jẹ́ kí n lọ kúrò lọ́nà fún yẹn jọ. dákúndákún gbọ́ kìlọ̀ mo rí lọ má mẹ́wà lọ. lóbi bóbìnrin bá dára tí ò ní wà wọn kì í gbẹ́lẹ́ ọkọ̀ pẹ́ ọjà rẹ̀ o. kò sọ́kùn mi tàbí kòtò nílẹ̀ tájà sí kòtò. back office make sure for am make sure. I'll, I'll check back. I'll let me see you in the office wá wá wá wá mo lò lọ mo mọ̀ pé mi ò ní ṣe mistake mo mọ̀ pé bíi tí màá ti bá ilé mo mọ̀ pé mi ò ní ṣe mistake baby how many times ni mo ti sọ fún ẹ pé kó má gbà wá what are you doing here. how many times mo fẹ́ sọ fún ẹ pé kó má bá olórí gbígbẹ́ bí ẹja ṣáwá rẹ̀. obviously you are talking to my friend you are talking to my. shut up shut up. Just shut up. Oh, baby, don't busy me. Don't busy me. I told you I don't like this man. I don't like him for crying out loud. Ọmọ jẹ́ kó máa lọ síbẹ̀, ọmọ jẹ́ kó máa ṣiṣẹ́ kú ṣe. Kò sọ fún mi pé fine boy No, Gbogbo mi tó máa oh God, I just hate. I'm sorry, Bọ́lájí, I'm so sorry, okay? Oh baby, just follow me. Just follow me. Let's go home. Ma Maria, let's problem, Maria. Ma just follow me and let's go home now. Oh, let's go please. Go in there, pack your things and leave. Ọkọ mi, ìdùnnú mi, olówó orí mi, tó ṣàánú mi ìgbà ìmọ̀ ni. I just want you out of my life. Go. Uncle. Go! Go! Ọ̀rẹ́, ní sùúrù. please, don't me at all this is my house mo lè choose láti run ẹ̀ bó bá ṣe i want her out of my life. baby please. Bisi i am warning you. níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ ṣàtúnmí mami mami ẹ wò mí. ó fẹ́ kí embarrass if you don't go in there pack your dirty things and leave my house Ma bẹ máa dọ mi nílẹ̀ máa kó àwọn ẹrù ẹ máa dà sí street àwọn èèyàn rí yẹ. mọ́mí. <laughs> no no gbogbo àsìkò place ti kọjá you cannot eat your cake and have it it's not possible o ti ṣe o ti ga nígbà ìlọkọ mi i want you to go are you deaf na you go see me máa mọ̀ náà. ọ̀rẹ́ ní sùúrù ní sùúrù mọ́mí ẹ sọ. ló ń ṣàánú mi ni fine fine fine. èmi náà ṣe ìwọlé ń sìn ní. ó bá mi please ebi ń pa mí. jẹ́ sáré bẹ́ẹ̀ gẹ́tù ní fast food down the road. fast food. Okay, àbí kí n bẹ́ẹ̀ ṣe noodles. fast food again níjẹta fast food ni mo ṣì jẹ àná kò jọ bí pé àgbàwọ́ nílé yìí ah, ni níyì náà mo tún sọ pé fast food báwo ló yẹ ń wà báyìí kú dáná má pa mí fast food fast food indomie noodles ṣé o jẹ ni gbogbo yẹn ni ṣé ìyẹn jẹ́ bí o jẹ ni. baby bring your voice down tó bá ti di weekend má bẹ́ẹ̀ ṣe pọ́pá oúnjẹ please. Ah. ṣé kí n sọ ẹgbẹ́ ìṣe noodles ẹ̀ ọ̀kẹ́ mẹ́ kí ló fẹ́ kí n má bẹ́ẹ̀ lọ get it down the road. kò sẹ́ni tí o mọ ohun tí o dá. try láti understand me na ọ̀rọ̀ nínú ṣe o. kò sẹ́ni tí o mọ ohun tí o sún mọ́ Baby. Baby, don't be like that now. Ṣẹ́ẹ̀rí, ṣẹ́ẹ̀rí, òwe. Ṣé lọ báyìí? Ó wá dìgbà ó báyìí. Tí bá ti jọ discuss ẹ̀ náà nítorí pé àwọn training tí mo fẹ́ ṣe fáwọn èèyàn ní head office wa ìyẹn ní Port Harcourt máa lọ two weeks ń bẹ̀yẹn máa ṣẹ̀ṣẹ̀ wá padà lọ sí Benin láti lọ round up gbogbo àwọn iṣẹ́ tá a ti ṣe tẹ́lẹ̀ so approximately three weeks near. almost a month ló ń sọ̀rọ̀ maybe i'll be back before you know it and she don't wọn máa ń ríra wa wọn máa wúra wa lórí facetime. Eh? Sorry, okay. baby. I'll be back before you know it. Oh, it's okay, it's okay, it's okay. I'll see you soon. Ṣé Baby, of course. Ah, ah that's what matter lórí FaceTime. You know you can call me anytime. Eh? It's okay, it's okay. No problem. Sha, take good care of yourself, okay? I'm going to miss you. Show me your meaning. I miss you too. It's okay. <coughs> Trust me. I'll be back before you leave. It's okay, it's okay. Mm? I'll miss you. Take good care of yourself, okay? Mm. Take care. Alright, take care of yourself. Yeah. so, my pet must be. Bẹ́wàjí mi olólùfẹ́ mi ẹjọ́ mọ̀ pé gbogbo àwọn ọ̀rẹ́ mi pátá ló láìkẹ́ gbogbo wọn pátá ló ń sọ̀rọ̀ ẹ dáadáa wọn ló máa ń kí wọn bí ìgbà tó yẹ kó o ti mọ̀ wọn tẹ́lẹ̀ ọ̀gá èmi dẹ̀ mọ̀ pé òun dìbọn ni o. èwo ni mò ń dìbọn bẹ́ẹ̀ ṣèbọ̀ rẹ̀ ni wọ́n èmi dẹ̀ nífẹ̀ẹ́ gbogbo nǹkan tó bá ti ti ọ̀dọ̀ ẹ wá báyìí ni mo máa nífẹ̀ẹ́ sí ó ṣe mọ̀ pé tí èèyàn bá fẹ́ fẹ́ ọkọ kò ń ṣọkọ nìkan lèèyàn dá fẹ́ èèyàn máa fẹ́ ẹbí ẹ èèyàn máa fẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ torí tó bá di lọ́la ń sin tọkọ bá ní kinní kan ló jẹun lórí òun tó bá fẹ́ lólùwẹ̀ dànù àwọn tó máa báyọ̀ bẹ̀bẹ̀ ni àbó anyway thank you so much kò tọ́jú mi um, ó ṣàtúnṣe tán àbí so jẹ́ ká máa lọ. go wẹ̀ bó la ń lọ. Itri of course. Ṣé ebi ò ti máa pa ẹ ni? Itri. Tẹ́mi ti wà nínú kíchìn yẹn látàárọ̀ tí mò ń dáná ni màá tún lọ sí ìtri. Inú ilé ìlà sì máa jẹun lé. Má sọ mi pé o ti dáná rẹ̀ di o. Hmm, guess nǹkan tí mo sè. What's that? Guess. I can guess. Oúnjẹ tó love jù láyé ni mo sè. Don't tell me pé àmàlà ló ṣe. Mo tún rò gbẹ̀gìrì sí àtẹ̀wédú. Mo ń bọ̀. You are just too wonderful. tẹ́wà jí mi. fi mí lẹ̀ tó lè fi mi ò lè fi ẹ́ why tí màá ṣe fi ẹ́ sílẹ̀ jọ fún mi one good reason why tí màá ṣe fi ẹ́ sílẹ̀ eh. òun mi dùn ah, look at me i am always happy To bá wà pẹ̀lú mi so mi ò lè fi ẹ́ sílẹ̀. ọ̀ṣọ́ gbàgbé pé oníyàwó ni oníyàwó náà ìyàwó ẹ̀ ò sí ilé fáyìn tó bá i know mo mọ̀ pé mo níyàwó ó ti sọ fún ẹ ó ti travel nìyẹn sórí bó ṣe lọ yìí ọlọ́run nìkan ló tún mọjú tó máa wọnú ilé ìpadà yeah so you are very free. wo nǹkan tẹ́mi kàn ṣe wá síbẹ̀ ni pé mo máa bẹ clean kí n dẹ̀ dáná fún ẹ kó má wà lóńgbé ọlọ́run jẹ́ kí n di ìyàwó kejì láyé tèmi. ṣé wọ́n tún ti di ìyàwó kejì already what are you saying. so wọn ní bí mi fọkọ ti tèmi ní bá wọn fọkọ lọkọ ọkọ ti tèmi lọ́lọ́run máa fún mi ní kí ìyàwó kejì ọlọ́run jẹ́ you know what fine mo ti gbọ́ tiẹ̀ but just feel free ilé ni ilé ẹ̀ ìwọ ló ní ilé. kí ló ń ṣe náà. hello big brother. wà á jẹ́ kí n láì ṣe torí yóò gbà kó o mọ̀ ṣe. Oh, next one. ìgbẹ́lẹ̀ ọkọ̀ pẹ́ ọjà rẹ̀ ọ̀. kò sọ́kùn mi tàbí kòtò nílẹ̀ tájà sí kòtò ọ̀nà balasa lọkùnrin máa ń tọ̀ o. bẹ́ẹ̀ kankan lẹ́yọ̀ bùnmi jẹ́ sọkùnrin ẹni bá mọ ewu tó ní asán náà ẹni bá mọ ewu kò gbọ́dọ̀ sọ. How are you? Did you sleep well? Yeah, thank you. How are you? Okay. I won't sleep. <sighs> okay. Won't sleep. But should I get you something to eat? <sighs> okay. Okay. Um, let me make you a cup of coffee first, okay? Alright, thank you. And you must eat something before you leave this house, okay? <sighs> department wa ni a ti submit ìwé table yìí a kàn dúró authenticate ni. Oh, okay okay no problem. exactly sir approval yín la kàn de. okay no problem um, any other complaint. sir èsì tó wà ní department wa yẹn kò ṣiṣẹ́ mọ́. yẹ́n o ṣe gt mi now it should be for the maintenance. actually mo mọ mo dẹ̀ ti lọ complain but they are not turning up right. bẹ́ẹ̀ sir èmi gan ti lọ bá wọn time to door number four àárín ah, Oh, please take note of that, please. All right, sir. Sorry, sir. I'm far too gbé for you. Hey, ẹ̀ tí ì return ẹ̀ fún mi. Ṣé kò sí, sir? Mo ṣe máa rí chairman lórí yẹn, so èmi àti wọn máa discuss lórí so I'll get back to you. All right, sir. Ẹ ṣe sir. Um, secretary. Yes, sir. So o tún ní nǹkan míì tá a ti yọ̀rọ̀ ti béèrè ọ̀ tá Everything is fine. Everything is perfect? Yes. ó máa jẹ́ bó ti ẹ pé kò taste oh, okay okay okay niso um, let's take it to my office. ẹhẹ́n now you're talking. ẹ ṣàgbé báàgì mi. báyìí gbé báàgì mi try and be romantic i know it's difficult but try. the office náà. ẹ ẹ bá mi gbé. ẹ ṣàgbé. ọ̀rẹ́ mi ò wá òkè ó fine. ṣoṣo rí ẹni ó yé mi ó yé mi kí n sọ de ó ti marry at married or not married jọ ṣé mo ti kàn lè fún mi. ṣé o bí ìjọ ọ̀rẹ́ ṣe fẹ́ fún mi lọ́kàn mi. ṣé ẹgbẹ́ ẹ kò sí ọ̀gbìn ṣé lọ́kọ̀ tó lò mí èmi lọ́ọ̀mí ó dẹ̀ lọ́ọ̀mí ló ṣe ṣùgbọ́n má dẹ̀ má rí ẹ. thank you all right, all right. Okay, bye. bye. bóbìnrin bá dára tí ò ní wà ah. wọn kì í gbẹ́lẹ́ ọkọ̀ pẹ́ ọjà mo gbádùn oúnjẹ ìgbọ̀n wo ó dàbí pé mi tí ì jẹ irú oúnjẹ tó wà òkè báyìí. dadi nǹkan ti yàtọ̀ gan-an ah, sẹ́yìn náà ò mi ni ẹ rí kí mo ti yàtọ̀. ẹ̀yin náà rẹ̀ omi tó ti rú o omi tó dà omi tó ti. Ah, ẹ rà sá. ìyá ọmọ ìfẹ́ rà. ṣé ìdí mo fún mi lọ. Oh, o ti fẹ́ máa lọ rẹ. dáàdì ọgbọ́n ẹ̀ fẹ́ sáré sí. tóyìn tóyìn. àbínú sáà. èmi You rí omi tútù ti bí lóòótọ́. Eh, ẹ tiẹ̀ sọ̀rọ̀ lórí nǹkan tẹ́ bá wa ọmọ tó kọjá ń sìn ní ọ̀lẹ̀ jẹ. Ah, ṣé ọmọ yẹn mm! kí ni ti ń pẹ̀lú ẹ kí ló kàn yín kí ni ti ń ẹ kọjú sí nǹkan tẹ́ bá bá wa ṣe gbọ́. ṣé lórí èyí ọ̀rọ̀ owó ọkùnrin gbogbo ti balẹ̀ pé màá yẹn gbà áìdà kì í gba cash àbí kò jù sínú àkáǹtì mi. ẹ má wọlé lórí yẹn mo ti ṣètò already so màá arrange fún yín kẹ́ tó kúrò. ẹkùn tí ò ń jẹ́ ràn kàtì. mo ń gbọ́ yín sẹ́. mo jẹ́rìí ẹ fact ebi tó ń pa mí kò lẹ́gbẹ́ I am seriously starving ah màá gbogbo àmì ń gbọ̀n. ebi ń ṣe kí ni. ẹ ebi ń pa mí. pẹ̀lú bó ṣe rí. ẹ gé kúrò. ọkọ̀ ń jẹ́ mi kò yọ lára ẹ̀ ṣé ó ní ìgbàdé bí ó ń pa ni <laughs> kó máa ṣiṣẹ́ lọ́fíìsì kó máa fọwọ́ kan jẹ á máa fọwọ́ kan ṣiṣẹ́. ẹyin lẹ́mu. it's better for me at least i'm not going fast. bí àwọn kan abá ti alápá àwa tá a tiẹ̀ tóbi gan mélòó là ń jẹ ó jẹ́ jẹ́ jẹ́ kò kú yọ láre orí ló ń jẹ́ síbi tèdè. ó rẹ̀ mí kí ló ṣe é mo jókòó mo fẹ́ jókòó pa ara lè rìn. èwo ni wọn. ẹ ẹ mò ń gbọ́ mò ń gbọ́ mò ń gbọ́. bó ṣe dé ọ̀gá tẹ̀ tí ń dá mi lóhùn hmm. bó ṣe wọlé dé báyìí wọ́n bẹ̀rẹ̀ tó dé òṣàmùnà wọ́n ṣe wọ́n tún gbọ́dọ̀ àwọn lọ jẹun oríjókòó ẹran mọ̀ṣẹ́ wa o. jọ wọn wàá fọlọ́ níjẹ rárá. kò sára tán dà tán. Dr. Kumbo seriously ṣé o fi pé ọ̀gá serious pẹ̀lú lady bera jìn ṣá. Ah, ah. ewu làmọ̀ràn bí ni ọ̀yọ́ wọn lójú ló mọ ohun tó yẹnu ìdódé dẹni dájú ara when you see a man and a woman don't worry what they bẹ́ẹ̀ they are too tight as in what we are glued together and it's obvious relationship yìí ó máa fruitful. Ah, wà á lè lágbára òtòkùnbó lọ́ọ̀fù yìí ti pọ̀ jù eh. ṣé ni mo gbé jámínà lọ́wọ́ ó tilẹ̀ dára pẹ̀lẹ́ ṣọ́gbà tó sùn owó mi lè rọjọ́ ebi ń pa mí. wọ́n ah. ah, ti lébi ń pa mí o nọ́ba èmi wọ́n lè mi jẹun kó o kú. Wo láì kó jẹ Don't sleep, Joe. Stop, stop, seriously, don't sleep. I don't want to sleep. Baby, please. No! You're not sleeping, never. Oh, soon. Uh. Ah. Oh, this soon. Let's do pillow fight. Okay, okay, wait, wait, wait. Ah. <laughs> don't sleep, Joe. I don't want you to sleep. Don't sleep, don't sleep. Don't okay, sleep, okay, don't okay, sleep, please, please, wait, wait. Come and lie down. Come no, I don't want to lie down. Let's do pillow fight. I don't. No, it's a pillow fight. Come and sleep. I don't want to sleep. Ah. You cannot sleep like this. <laughs> okay, wait, wait, wait, wait. Pin down. Come. Come. Mm. Come, bye bye. Eh. ah. I don't want to Come here, come here, come Come. Put your head here. Hmm? ọ̀rẹ́ mi tó bá ń wẹ̀ kó jókòó sílé tó bá ń wẹ̀ kó má jókòó sílé ìwọ ló ní ara ẹ̀ torí sì yìí ó kàn pariwo bébì bébì bébì mi bébì bébì ṣó rántí táìmù tó iye nọ́mbà tó pe bébì yẹn ká tó kúrò nínú ilé. Ah! ayé lè o ìbò sí o. Ah, ah torí òun ló sọ̀rọ̀ ń sin tó bá wù mí kí n gbé tó bá wù mí kí n má gbé jọ ṣé tí bébì mi bá wà lọ́dọ̀ mi tó bá pè kí n má sọ pé wà lọ́dọ̀ mi àbí tí n bá wà lọ́dọ̀ bébì mi nígbà tó bá pè tí n má sọ pé mo wà ń bẹ̀ ni. báwo ni ọ̀rọ̀ ayé mi ṣe kọ ayé ẹ̀ gọ̀gàn náà. Hmm? báwo lọ̀rọ̀ ayé ẹ̀ ṣe kàn mí ṣé o ti gbà wípé ó kàn mí Dubai lẹ́ni Dubai lọ́la jọ káràkátà tó wà láàrin èmi àti ẹ orí owó iná ni kówó mi pé o kówó pé àǹtí oníbébì eh òun yẹn sọ ń pariwo àti sọ̀rọ̀ ńlò sọ owó ẹ̀ kó pé ó da o tí bèbí bá ti fún mi lówó next week màá fún ẹ lówó ẹ̀ ìyẹn tún kọ́. ó da o tí bèbí mi bá ti fún mi lówó ní next week màá fún ẹ lówó. ṣé kí n má wulẹ̀ sìn ẹ́ kí n lọ ojókòó tún ẹ pẹ̀lẹ́ hmm. àǹtí oníbèbí. èyí kí ni mo wá mọ̀ tó fẹ́ ṣe mọ́tò ìbá ìwọ ọlọ́run bá. àǹtí ah, kílẹ̀ mo tẹ́ fẹ́ ṣe ń bẹ̀ báyìí. ó máa rí yẹn sọ kẹ́mi ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe ìmọ̀ kò fẹ́ ṣe kí n ti ẹ̀wọ́ náà ni ẹ́ abóòrè nǹkan tí mọ́tò yìí ṣe fún wa báyìí torí ọlọ́run. ṣé àdúgbò ilẹ̀ ń gbé mo fẹ́ béèrè lọ́wọ́ yín ni bóyá ẹ tiẹ̀ mọ any mechanic around. ya sueño volando. Ayo, vamos. Ayo, mari kita tunggu. máa rẹ́ni tó wọlé tó jó òun bí kílẹ̀ lanu kó gbé mi mìíràn. i'm telling you èmi tẹ̀sí wọn pé kí o kì í ṣe ànkípàǹkì o mọ̀nà obìnrin pé bí a kì í sọ pé bí a family friend mi àbí schoolmate mi or something Tóyìn guess what nígbà tí Tóyìn máa jáde láti inú yàrá báyìí. hey baby lọkọ mi sọ. Mm-hmm. kí ni. ẹ lọ tó dán ó dùn mọ́ mi rẹ́rùn gan-an. <laughs> dáwọ̀ ntẹ̀mí ṣé wàá mọ pabambarì ẹ̀ tí mo fi wọṣọ gbé báàgì mi wọ bàtà mi bó ṣe ń wò mí lọ ṣe wò mí àwọn méjèèjì. Hmm. ọ̀rẹ́ you have to be very careful. very careful you say I have to be extra very careful. Ah. Tóyìn Tóyìn ṣé ìyàwó méjì ló fẹ́ fẹ́ yìí sọ̀rọ̀ ẹ wò dádì àdàkùnrin ọlọ́run ní bàgbà yín jẹ bẹ́ẹ̀ ṣe ń kó wa jẹ ọlọ́run á jẹ́ kó wa jẹ pé ṣe rí ọ̀rọ̀ tẹ béèrè èmi àti ẹ ti sọ many many times kò fún mi lésì tó tó ṣe gidi kan bóyá bẹ ṣe wà ń gbéra ẹ̀sìn o máa lè explain ààrẹ dáadáa. ṣùgbọ́n nǹkan tí o sọ ń sìn ó ní nǹkan ti bèrè lọ́wọ́ ẹ̀ ó rí síkùn sọ sí rárá hmm? sórí advice tí màá fún ẹ ni pé èmi ò fi ọwọ́ sí o nípa oníyàwó méjì ní fífẹ́ mi ò fi ọwọ́ sí rárá torí nǹkan tí èmi náà ti experience dáadáa ni sórí ìyàwó kan wàhálà mẹ́wàá ni o bùkátà mẹ́wàá tó bá ti lọ di méjì ó di ogún bùkátà ni. fẹ́ fẹ́ bá ìṣòro kan jókòó. ṣé kí n jókòó sórí ilé àbí kí n jókòó síbi báyìí? ètò bá ti rìn ṣáà. ṣọmọ pé. pásìgbà tó ti ń bá mi ṣiṣẹ́ mi ì mú ẹbí ọmọ ọ̀dọ̀ mo mú ẹ bí ọmọ ìyá mi ni mo má bẹ ṣe bí ọ̀rẹ́ bí. àgbọ̀ ẹ̀. <laughs> mi sì mo fẹ́ sọ kankan fún ẹ hm? ọkọ mi máa wá síbi hm, ó máa wà mí fúngbà díẹ̀ máa fẹ́ kó máa bá mi sùn jẹ kó máa ṣe bí ọmọ dáadáa tó tó máa ṣe mi nífẹ̀ẹ́ tó máa rìn kiri ṣọ́ọ̀kì gbà máa máa pariwo orúkọ ẹ máa máa wẹ́ ẹ kiri ní kí n tó rí ẹ. àǹtí màá wọ́ọ̀rì bro ní àsùtò ẹni ẹ wá fi iná dùnú kákà bọ̀ agbona pe na tọ́jú etan gaji na we o nu gbo ende na we ìyẹn kọ kí láǹsọ kí láǹsọ tó ń ṣe ìdúró síbẹ̀ ẹ wo ẹ ṣó sí tó bá ti wá àwọn aṣọ tó ń wọ yìí má máa wọ o because èèyàn bá ń wọṣọ báyìí ọkùnrin máa ń ríyàn wípé èèyàn ṣọmọ tó wà responsible ni màá bẹ́ẹ̀ ra àwọn maxi dresses tó nice tó jẹ́ pé tó bá wọ̀ báyìí dábòlẹ̀ gidi ni má máa wúrọ̀ àwọn aṣọ báyìí kò dá ọkùnrin máa ń fojú pé èèyàn cheap èèyàn tó yàn bá múra báyìí. màsí ẹ dáhìn màsí maxi dresses àwọn aṣọ má wọ ok abọ́nẹ̀dé náà gàgàrọ̀ ok eh, tó máa fine tó máa jọ fine girl that you are má máa wọ àwọn nǹkan ìtọ́kùnrin bá wàrà kó dá o. Oh, ó rọra eré ìfúnmi nígbà yẹn ó rántí nígbà tó rà eré ìfúnmi eh, títò yóò fa. Mm, eh, ẹ wò ó wọlọ tí obìnrin sùn. ó jẹrìí mo jẹ oúnjẹ tó wà nínú rẹ ìfẹ́ torí sí mi yẹn ó pọ̀ jù. ṣe rè bẹ́ẹ̀ ó rí oúnjẹ ọ̀hún kan jẹ́rìí. ṣùgbọ́n máa fífẹ́ yẹn má gbèdọ́dọ̀ kan mi. Eh, eh. mama máa wo àwọn nǹkan be ẹ̀rọ mi létí. akíche irú ẹ̀rín ìwà Akiche. ọkọ ọ̀gá ọ̀gá rorin ọkọ ọ̀gá mi mm. <laughs> ọ̀gá <laughs> lápọ̀bọ̀ yìí àbáyé <laughs> ah, ọ̀gá mi. ọlọ́run má jẹ́ eh. wà wà burúkú tó ròyìn sí ẹ nǹkan tó wà lẹ́yìn àfi bí ìfìdí tí kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan òun ni ẹ ṣe àmọ̀gà àmọ̀ọ́ṣẹ́ kó gbogbo sí wo maxi dresses mára fún ẹ ó máa máa keep Lagos clean ló máa wò. Ah. ló Júmi Júmi tèmi mà ti bá mi ẹ ṣó ń gbọ́ mi tèmi ti bá mi o tóyìn má ti fẹ́yàwó mi ẹ àbí kọkùnrin tó lè láyàláyà ló gbé obìnrin mi wá ká mi mọ́lé ó ti fẹ́yàwó mi tí mi ṣe nǹkan tí tóyìn ṣe fún mi ṣó dáa ṣé nǹkan tí mo deserve lọ́wọ́ tóyìn ló ń ṣe fún mi yìí ṣó tó sáà jù nínú gbòòrò yìí ǹjẹ́ o mọ̀ wípé látìgbà tí ọ̀rọ̀ ẹ̀ ti ṣẹlẹ̀ tóyìn wálé mọ́ kò wálé ọ̀rẹ́ mi ṣé nǹkan tí Tóyìn fẹ́ ṣe fún mi yìí dáa. mo wá dọ́fíìsì ẹ̀ náà mo wá dọ́fíìsì ẹ̀ náà wọ́n ní kò wá síbi iṣẹ́ náà níbo ni mo mọ̀ tí mo fẹ́ wá Tóyìn sí níbo ni mo mọ̀ tí mo fẹ́ wá Tóyìn sí ọmọ yẹn wọ́n ti fún mi ní information pa ẹ̀ wọ́n ti fún mi ní information pa ẹ̀ mo dẹ̀ máa lọ bá mo máa wá mo máa rí màá jẹ́ kó yé wípé òjò ti ń pa egun èmi àti ọkọ mi bọ̀ ọjọ́ ti pẹ́ ah ó wá rí ilẹ̀ tó tutù sí ó wá wábi tóun fẹ́ bà sí ah kò tí ì débi tó lọ o ah kò tí ì débi tó ń lọ mo máa wá mo máa rí ah máa jẹ́ kó gbọ́ àwọn kan ti fún mi ní information pa ibi tí ó máa rìn sí bẹ́ẹ̀ gbà mí o ọ̀rẹ́ mi gbà mí gbà mí jó mi gbà mí o gbà mí o ẹ eh, ṣé nǹkan tí tó yín fojú mi rí ṣó dá ṣó dá ṣó dá kódà mo ti bọ́ máa gé bá I was so down. Well, don't mention, okay? So, báwo office lẹ́nu? Ah, oh miss, ó fẹ́ dùn pa Really? Yeah. Tell me about it. Ah, ìyàwó ọ̀gá gangan wa legal wife. <laughs> what's the big deal about that? ìyàwó ọ̀gá òṣèlú wa sọ fees is normal is a normal routine kò sí big deal. mo mú notice pé àtìgbà tí star bewaji àti ọ̀gá wọ́n ti jọ ń jáde wọn kì í lọ sílé mọ́. really? yes. ẹ eh, kí wàá ní big deal about that. ẹ wò ẹ má jẹ́ kí n tàn yín o nígbà tí àánú ìyàwó ọ̀gá ṣe mí mo ní láti sọ ibi tí ìyàwó eh, ibi tí àǹtí àti ọ̀gá ti jọ máa ń meet. you did what? What, what did he just... Are you actually telling me that ó sọ fún ìyàwó ọ̀gá pé ìwọ ọmọ Bẹ́wàjì, okay, ìwọ ọmọ Bẹ́wàjì? Why do you do that? The only business we have with them is in the office. Kí ló kọ́ pẹ̀lú matrimonial issues And you, wọn? Ayé ẹ̀wọ̀n bí òun ṣe kó báyìí. Ó ṣe àdúrù kan tó to yẹn. Ó dẹ̀ sọ anything fún mi tó bá ń wá ikú tó ń pa èèyàn ìwọ ni. Adéwà lọ́fíìsì látàárọ̀. Ta tó fi ìdìjọ drive débi báyìí ò sọ anything fún mi. Ha! You, you're supposed to be more reasonable. Do you know the gravity of what you just did? ṣé nǹkan tó ṣe yìí lè gbàjẹ́ you can be fired anytime. but ẹ dúró ẹ̀yin méjèèjì nìkan ni lẹ́gbọ́ this is your personal problem for God's sake don't just pull me into this tó bá ti backfire please i'm not just involved mi ò fẹ́ wàhálà nǹkan tó bá lè jọ̀gẹ̀dẹ̀ i don't eat it why would you do that òun fi ilé àlè do you know what you're doing but eh, ó I shall not ṣáà anybody gbọ́. that's not my business I can see, but you're really well, wrong well, you don't do things like this. I do fún ẹni for gbọ́dà máa gbọ́ ẹni tó dẹ̀ sọ̀rọ̀ fún kó má dàrú pé ẹ bá ti sọ. o tẹ̀ fi lẹ́bi anybody see i'm even going let's take care.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 Okay, iṣẹ́ tó bá gbọ́kọ́ lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ṣoré ilé mi kò àwọn ṣe wọ́n ní fún ẹ ni next time bá tún bá tún rí ẹ ní agbègbè ọkọ mi you be very very sorry for your dear life rubbish. irú wo mò ń bẹ̀ látàárọ̀ i am sorry owó kọ owó pè mí ni mo ṣe sórí ọmọ lára yẹn wọn máa gbádùn bóyá máa ń hùwà nìyẹn please jọ. ẹ ẹ wo ó ti dùn ó ti dùn ó ti gbọ́ ẹ kó ṣe pé mi mọ nǹkan tí mo lè ṣe o mo mọ nǹkan tó yẹ kí n ṣe mo mọ nǹkan táwọn ẹgbẹ́ mi ṣe mi kì í ṣọ̀dẹ̀ o mo ti jú ẹ ní mo mọ nǹkan tó yẹ kí n ṣe o. i know mo mọ pé mo mọ pé nǹkan tó lè ṣe pọ̀ but please that is why i am begging you ọmọ yẹn ò gbádùn ni but rí ní rí pé ni mo ṣe please jọ. <laughs> mo ti gbọ́ mo ti gbọ́ ẹ̀ mo ti gbọ́ ẹ̀ bọ̀ èmi náà fẹ́ bẹ́ẹ̀ fún kankan. mo ti ta. jọ máa wà lọ́lẹ̀. ah ò ń lé mi ni. mi ilé ẹ mo kàn fẹ́ kó lọ́lẹ̀ mi. ó dáa o mi ti ṣetán àti lọ. ṣé o fẹ́ fi mílíọ̀nù lórí ìjókòó lọ ni. mi fẹ́ sórí ìjókòó fẹ́ lọ sóúnjẹ fún yín. pẹ̀lú ìwà ìrẹ̀lẹ̀ lóbìnrin máa fi ń darí ọkùnrin. ọmọ mi sori kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí o kò dẹ̀ sí ohun tuntun lábẹ́ ṣùgbọ́n kò sí ohun tuntun lábẹ́ ọ̀run rárá eléyìí rí ẹ̀rù la fi ń dábàrà wa sórí ọkọ ẹ̀ tí ó wà lẹ́gbẹ̀ẹ́ bíi a mọ̀ gẹ́gẹ́ bí ọkọ ẹ̀ ni kò dẹ̀ sí ẹni tó máa rí ẹ tí ò ní mọ̀ pé òun rí arẹwà obìnrin ojú ẹ̀ tutù mo dẹ̀ pé bójú ẹ ṣe tutù bẹ́ẹ̀ náà nìwọ ẹ ṣe máa wà òkè jọ ẹ̀bẹ̀ kan ni wọ́n á fẹ́ bẹ̀ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ àti ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ ọkọ ẹ tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ṣé o mọ̀ pé ó níyàwó kan lé tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni dáàdi mo mọ̀ but. <coughs> no but ẹ wo dáàdi ẹ máa bọ́rọ̀ yín lọ. sórí ìyàwó ẹ̀ tó wà ń lé tó ní ń lé tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ yẹn ariwo tó ń pa kiri ni pé ó ní gbọkọgbọkọ ní ẹ wípé wọ́n ló gbọkọ òun tó jẹ́ kóun rí kóun rí ọkọ òun mọ́. ṣé ẹ rí dáàdì gbogbo nǹkan tẹ̀ ń bá mi sọ ó yé mi mi ìdẹ̀lẹ̀ kọ̀rọ̀ sí yín lẹ́nu òun gan fún ààrẹ bó ṣe wẹ̀ tábà bí dáadáa gbogbo ìgbà ni máa sọ fún kó lóòlì torí kò mú mi kí lè ti sèmi dàrú mi ní fẹ́ dalé onílé rù mo ti sọ fún tóyìn ò gbọ́ tèmi tó bá lè yọ̀ǹda ẹ̀ fún wa kó máa bá a lọ inú mi máa dùn. bẹ́ẹ̀ni sá kí máa bá a. ẹ wo dadi ẹ mú kan ṣe rí ọmọbìnrin gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín ọmọ gidi ni. èmi náà rí bẹ́ẹ̀ ẹ tóyìn. sá. ṣé àwọn ìwé wà nílẹ̀ kí ló yẹ dájú ń bẹ̀rẹ̀. kọ́mọ ìwé bá wà ń bí wo láti kọ́mọ ìwé ń sìn kájọ máa lọ sílé ni. lọ sílé o èmi ò tí ṣetán àti lọ sẹ́niwé o. ìwọ lọ sẹ́niwé ṣé ìwọ mọ̀ pé ìyàwó tó fi sílẹ̀ sílé inú hílàhílo ló wà ní inú ìdààmú ló wà kó wá wọlé lọ kó kẹrù ẹ kó jẹ ká máa lọ báyìí sí i. ẹ dadi èmi ò ní mi ò lọ àmọ́ nǹkan tí ò yẹ yín something is wrong. Hey. Ah, ìwọ lọ. Ìwọ lọ. Ìwọ lọ ọmọ ẹ̀rọ ọkàn mi o. Mo dẹ̀ mọ̀ dájú wípé mi ò fẹ́ kí lè mi dàrú. Mi ò fẹ́ kí lè mi dàrú. Mi ò

fẹ́ lára obìnrin òun ni mo rí lára yeah you give me joy you give me happiness you make me happy gbogbo nǹkan pátá tí mo fẹ́ ló fún mi owó ló jẹ́ kí n mọ yìí pé èèyàn níyàwó ilé kí ni mo tún wá ẹ kí ni mo tún wá ṣórí di moment tí ọmọ yẹn bá ti ń kó kúrò báyìí ìwọ kò máa kó wọlé ní straight ṣó ti yẹ. Mm -hmm. Baby, I love you I love you so much. um, but I can't marry. Kí ló ń What, what are you saying? Kí ló ṣẹlẹ̀? Gba tó máa sọ̀rọ̀ sí oní tíyàwó ilé bá ti kó ìlú jáde, èmi ni máa wọlé. Tó bá fi mí ṣe pàṣán tó fẹ́ fi nà ìyàwó ilé ẹ̀, kí ni mo mọ̀ tó máa fi ṣe pàṣán títí mi when is my own time? Kí ló ń sọ yìí náà? What are you saying? Sorry, please. if you truly love me, Tony, please go back to your wife. Okay. Bewaji. Bewaji. Bewafa. dádì ẹ bá mi bí ẹbí tóyìn. ẹ̀ṣẹ̀ tí mo ṣe nǹkan tí mo ṣe fún tó fi jẹ́ wípé kó wá gbé obìnrin ká mi mọ́lé ìyẹn lèmi deserve ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ tẹ́lẹ̀ bá mi béèrè lọ́wọ́ ẹ̀ ah tóyìn ẹlẹ́dàá mi á dá fún ẹ ẹlẹ́dàá mi á dá fún ẹ àdàbí tó bá yẹ pé látìgbà tí mo ti ń fẹ́ ọkùnrin mi gun àyà mi ah òun ẹlẹ́dàá mi ò ní dá fún ẹ ṣó ti gbọ́ bí ọlọ́run ọba bẹ̀ má ṣe pé o ò ti bọ́ jọ sórí gbogbo ọ̀rọ̀ tó ń sọ látàárọ̀ olóyè mi o wọ́n understand ẹ̀ dáadáa jọ ní sùúrù sórí lẹ́ni ìgangan òun náà máa yanjú ẹ̀ kò ní dọ̀la. tóyìn ó ṣàgbọ́ gbogbo ọ̀rọ̀ tí ìyàwó ẹ̀ tó sọ kalẹ̀ jọ sọ fún mi kí ni nǹkan tó fẹ́ gangan tí arábìnrin tí ò ṣe fún ẹ. àbí o tó fi dìsáàbù gbogbo ẹ bá mi bèrè lọ́wọ́ ẹ̀ ẹ bá mi bèrè lọ́wọ́ kó sọ̀kọ̀ tí mo ṣe tó fi gbé obìnrin wá ká mi mọ́lẹ̀ ẹ bá ń bi. ọmọlára ló fa ọgbọ̀n kó tó wà lẹ́yìn. lọ́nà wo ẹ bá mi bèrè lọ́wọ́ pé kí lọ́nà wo. dádì òun ló fà á. èdè àti túmọ̀. ṣé rí nígbà míì màá lébi ń pa mi a ní kí ló dá fast food fún sẹ́mi ò lè lọ jẹun fast food ọ̀ kinní kan ìgbà míì àmà wà nù yàrá máa láfẹ́ sùn á ní pálọ̀ lówó òun sùn ìgbà míì máa jọ wà lórí bẹ́ẹ̀dì ọ̀rẹ́dì báyìí á nílẹ̀ ńlẹ̀ lówó òun sùn tí ò bá travel lẹ́nì á travel lọ́la ìyàwó kíbo ló lọ á ní business kan. Ah, tóyìn tóyìn ó dẹ̀ bẹ̀rù ọlọ́run ó ah, dẹ̀ bẹ̀rù ọlọ́run. ṣé nǹkan tó yẹ kí ìyàwó máa ṣe fún ọkọ kó kí n ṣe fún mi kò jẹ́ kí n mọ yìí pé mo níyàwó ńlẹ̀ òun ló tì mí síta. Ah, èèyàn burúkú ẹni ẹ tó yìí èèyàn burúkú ni ẹ tó yìí. o ṣe bí ìyàwó ṣe ṣe sọ́kọ sí mi. èèyàn burúkú ni ẹ tó yìí dáàdi ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ṣé mi ò ní ṣiṣẹ́ ni ṣé mi ò ní ṣiṣẹ́ ni. ẹ bá mi bèrè lọ́wọ́ pé fast food tó sọ pé èmi ní kò òun lọ máa jẹ yẹn ṣé òun ni mo ní kó lọ rà fúnra rẹ̀ ṣé mi ò gbéra mi ọ̀fọ̀ ara mi láti lọ bá fast food nígbà tí lè bá ti ṣe ti má pẹ́ dé ọ̀rọ̀ bedroom tó sọ tó bá ní kí wọ́n lọ sọ orun iṣẹ́ tí mo ṣe lọ́fíìsì mo ṣe tán mo kó wá sílé àdẹ̀ ní tébù nínú bedroom máa ní kó jẹ́ kí n parí kó pẹ́ kí n parí iṣẹ́ tí mo kó wálé kí ló ń gbóná lára tí ò lè dúró dè mí. dáàdì iṣẹ́ ń gbọ́ dáàdì iṣẹ́ ń gbọ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ tó ń sọ ṣé ìyàwó jọ fast food dáná fún mi nílé ṣó jọ fast food ẹ máa gbọ́ rubbish tó ń sọ lẹ́nu. ṣé torí ẹ̀ ṣọ́ agbóbìnrin ká mi wọlé ó ti dá. ṣe àwa ti gbọ́ gbogbo nǹkan tí ẹ̀ méjèèjì sọ ká ní fún yín tí ò ní sí wàhálà ẹ ti gbọ́ ṣùgbọ́n ju gbogbo ẹ lọ kí ló dé tíwọ náà wàá ṣe gbogbo orúkọ bẹ́ẹ̀. ẹ wo dadi èèyàn ìka burúkú ni ẹ tó yìí ìgbà dẹ ni ẹ bó ṣe wà yìí tó wà ní mo sáré láti jọjọ yìí níbi tó wà láti jọ yìí abẹ́ta kò padà síbẹ̀ abẹ́ta kò padà síbẹ̀. torí tí mo ti ń bọ̀ wọ́n lé ibẹ̀ mo lè má padà síbẹ̀. ó padà tó ń lọ́dọ̀ wàá kọ́ pàmí kó tó ń lọ́dọ̀ wàá kọ́ pàmí dájẹ ẹjẹ wa sùn. wá parí ìdíje omi sùn. ó mí pé ó ṣe gbogbo nǹkan tó tó yẹn fún ẹ. ó ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ ẹsẹ̀ mi wọlé gidi ni ẹ kó dé ṣe pé mi mọ nǹkan tí mo lè ṣe mo mọ nǹkan tí mo lè ṣe but mm, you know I love to mo fẹ́ ṣe nǹkan tó máa hot feelings ẹ àbí nǹkan tó máa jẹ́ kó wà padà bínú tá máa máa ṣe máa máa bẹ̀ bẹ̀ bẹ̀ bẹ̀ bẹ̀ mo mọ nǹkan tí mo lè ṣe but I love him too much ṣé irúfẹ́ tí mo ní sí Tóyìn irú ìfẹ́ tí mo ní sí náà still ni mo love tó yìn bí mo love ẹ gidi gan-gan ni honestly mo love ẹ. you are still sitting down here talking about love o tún sọ̀rọ̀ pé o nífẹ̀ẹ́ okay gbogbo àwọn nǹkan tó wá attached to it how do you want to solve that. ewo èmi o mo condition and no condition i love you that's the fact àdéhùn gbọ́dọ̀ máa kàn gbàdúrà pé kíkan ṣe ìyàwó níbi kẹsẹ́ nísìlẹ̀ ó lè àfẹnitẹ́ ẹ̀yìn wọ́n lè kú. ìyá mi kò ní láti take care to that extent kí ló dé kí là ń fà kí ló lè tó gbogbo yẹn. àǹtí oúnjẹ oúnjẹ àwọn ò ti rẹ́ẹ̀dì nísìn mo nílé kí n máa gbowó ká jẹun sin pẹ̀lú rẹ yìí. so ẹ tún jẹun mọ́ lẹ́sìn. no not really bí o kàn sí ìpàmì ni. kí ló là ń ti ń pa wà tí ò jẹun orí rẹ ajẹ́ àjọ ń jẹun àdàwọn àwọn àdàwọn oúnjẹ tá a dàwọn. Ah! you keep quiet. kálọ́pù ẹ̀ sọ̀rọ̀ o oh, oh. now get jẹ́ kó sọ̀rọ̀ fún mi jọ̀ọ́ kí ló dé tó ń pariwo mọ́. my friend will you get out of my face. àti jẹun jẹun tán ń re o kò sóúnjẹ kankan ń re mọ àǹtí ò jẹun ẹgbẹ́ níbi àǹtí kò jẹun sínú. ẹnìyàn náà mà ní ẹ̀ní ẹ̀ní ẹ̀ní ẹ̀ní ẹ̀ní ẹ̀ní. ibi dùn ọmọ yìí nífẹ̀ẹ́ ni torí pé lọ́ọ̀fẹ́ ló ṣe ń bẹ̀ sọ́lé pé kò jẹun tí nǹkan kan bá ṣe ẹ tóyìn á sì máa love lọ á sì máa ṣe tiẹ̀ lọ. ọ̀sìn kankan tó máa ṣẹlẹ̀ sí i àìkó ṣe tààrẹ kó má ṣe ti tèmi okay mo wà on diet one week má for two weeks. ẹ pẹ̀lẹ́ máa ẹ kò fẹ́ ẹ kún ẹ. You tó yìn tèmi nìkan Don't nítorí olóhùn. ẹ̀yin òdòdó know. ìyẹ̀wò àgbọ̀gbọ́n náà ẹni bá mọ ìwúra kì í sọ́nà káfalẹ̀ mọ́ kátọ́jú ilé kátọ́jú ọkọ káṣọ̀wọ́n kọfẹ́ òun ló ń jẹ́ ká obìnrin gbélé ọkọ pẹ́ kó má di sómi ọ̀ pẹ́ gbọ́ngbọ́ngbọ́ngbọ́ mi. ṣé ọ̀nà wa rí báyìí ṣe kóbìnrin pọ̀ ń ta rẹpẹtẹ arábìnrin yẹn òun ló fọwọ́ rẹ̀ ti ọkọ ẹ̀ síta báwọn obìnrin yẹn ṣe wá pọ̀ tó tá a bá rẹ́ni tí ò mọ ọtí ẹ̀ wù kó fi ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá wa ọkọ tiẹ̀ mọ́ra tó lè síta bọ́dẹ̀ ṣe pọ̀ yẹn bẹ́ẹ̀ náà lọkùnrin pọ̀ ọkùnrin tí ò ní fẹ́ tó yẹ pé yọjú olé ni wọ́n kàn máa lọ tó bá ṣe báyìí sí tó kẹ́rù jáde tó lọ àfi tó bá ní sòótọ́ ọ̀rọ̀ fún mi kó tó túrẹ́ lòmíì sọ pé wá kó sínú ilé ilé ata sí i wà á máa rọ́kùnrin ọkọ ni ò sí kò sọ́kọ ọkùnrin wà kó ya àṣàgbéjẹmọ wọ ò tiẹ̀ wọ́ ní lọ́kì orí èèyàn kan gbé ẹ sílé gẹ́gẹ́ bí aya tí kì í ṣe pé wọ́n fẹ́ẹ́ tọba lásán ó tún ṣe gàràgàràgàrà bí ìranú ṣúgà wo àwọn gbọkọgbọkọ wọn kún tà bá a ṣe wá ń sọ pé obìnrin pọ̀ yìí àwọn míì ò ní yan wọn rẹ́dì láti dúró sílé ọkọ àwọn míì rẹ́dì tí wọn ò rí bó o bá ṣe tiẹ̀ ń ṣe kúṣe kí alẹ́ lòmíì máa gbalé tóbìnrin lójú òtúgbọ́ kó lọ mọ nǹkan tó ń ṣe àmọ́ tó o bá ṣèlérí fún mi wípé o ò ní í ṣe bẹ́ẹ̀ mọ́. ó lè dá ẹ lójú wípé ò ní ṣerú ẹ mọ́ kó o lè túngún ẹ̀fọ́ nígbà tára bá tú ẹ̀ tó ń sè é ṣe ní túngò yẹn fọ. mi ṣe bẹ́ẹ̀. bí ìtọ́mi ọkọ mi. ọkọ mi. tùdúrì ayọ̀. ara rẹ̀ ta ọmọ bá a dùn. rẹ̀ sàbílì rẹ̀ gbọ́n fún bàlá fún mi. lè fà létí. ìkàfẹ́ wọn.

pẹ́. ìfẹ́ ẹ̀ lọ́kàn mi kò ní òǹdíwọ̀n. so gbogbo àtà ní problem wọn á rò pé ṣé bá ṣe máa wá gbà lọ. bọ̀ náà ń gbà tẹ́lẹ̀ dàdé tí kò sí ẹnu mi ní choice ju kí n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lọ kó dẹ́ kí pẹ́ kó máa lọ bẹ́ẹ̀. <laughs> Ah, kan wà mo wà love pẹ̀lú um, ọmọbìnrin yẹn mo love ẹ̀ bí ayé fúnra ẹ̀ mo love ẹ̀ bí owó tí èèyàn máa ń lò mo love ẹ̀ bí atẹ́gùn tí mo mú sí mi in fact mo love ẹ̀ bí life itself ọmọbìnrin yẹn ní Bísí ìyàwó lèmi dẹ̀. I love you, baby. I love you. Omo, somebody's watching. Oh my God. I need only for a second. Ká falẹ̀ mọ́, ká tọ́jú ilé, ká tọ́jú ọkọ, ká ṣòwọ́n kọ́fẹ́. Òun ló ń jẹ́ ká obìnrin gbélé ọkọ pẹ́, kó má di ìsọ̀nìyàn. Pẹ̀gbọ́n kọ́gbọ́n kọ́gbọ́n kọ́ mi. Ẹni ò bá mọ ìyọ̀hún tó ní àsán lọ. Ẹni bá mọ ìwúrí kì í sọ́nà. kó bá tọ́ fi ṣẹ́rẹ́ yà rẹ̀. ọkọ wọn lọ́nà o ẹ má fọkọ ṣẹrẹ o ó má di sómi o pẹ́ gbọ́kọ́gbọ́kọ́gbọ́n ọkọ mi. ẹ lọ bèrè lọ́wọ́ màmá tó gbélé ọkọ pẹ́. wọ́n àròyìn gan fẹ́ni tó ń bọ̀ kó má ṣìnà òdòdó ṣàlàyé obìnrin kì í pẹ́ rọ̀ bàbá ṣe jésù ẹyẹyẹ tó bẹ̀ lè yá ṣe kàn wá sí i ṣóhun lọ̀rọ̀ yóò ká má bá bọ̀ ẹ́. ẹni ò bá mọ yòówù tó ní yásán lọ ẹni bá mọ ewúra kì í sàn náà ọkọ wọn lọ́dẹ o ẹ má fọkọ ṣẹlẹ̀ o. pé bóbìnrin bá dára tí ò ní wà wọn kì í gbẹ́lẹ́ ọkọ.